الغفو الله سبحانه وتعالى أشياء صلاة فانه صلى الله عليه وسلم أتي أمر عليه أتي أمر صحابة نبا مسين أموا نبا على إن شاء الله ثلاثون قاعدة في التنمية الذاتية والعلاقات الجميلة تأتي Quranic principles لوي personal development one àti relationship wa pẹ̀lú àwọn ẹlòmíì. Gẹ́gẹ́ bá ṣe mọ̀ wípé ọmọ ènìyàn a lè dáyé ṣe, a ṣe pẹ̀lú àwọn ẹlòmíì. Àfá wa àgbà Ibn Khaldun ó "Al-Insan Madaniyu at-Tab'." Ọmọ ènìyàn a lè dáyé ṣe, a lè exist in isolation. A relate pẹ̀lú àwọn èèyàn, àwọn èèyàn náà ó relate pẹ̀lú wa. Principle ẹlẹ́ẹ̀kẹrin tá a fẹ́ discuss ní àárọ̀ yìí ó ní ó ṣe ó ní ṣe pẹ̀lú àwọn nǹkan tí a máa encounter nínú interactions wa nínú dealings wa pẹ̀lú àwọn èèyàn ọlọ́run bá subhanahu wa ta'ala ó ṣàlàyé pé òun fi wá ṣe àdánwò fúnra wa that's the principle ká understand pé àdánwò òun jẹ́ fún ara wa ọlọ́ba ó fi wá ṣe fìtínà fúnra wa ni ó fi bàbá àtọmọ ṣe fìtínà fúnra wọn ó fi ọkọ àti ìyàwó ṣe fìtínà fúnra wọn bàbá understand eléyìí a mọ̀ yìí pé tí wọ́n bá dẹ́ni wò a máa ń gbìyànjú láti paasi ni Ibn al-Qayyim rahimahullah ta'ala ó ní wa inda al-imtihan yukram al-mar'u aw yuhan ó ní after test after examination ọmọnìyàn ìmọ̀ kó rí àpọ́nlé àbí kó rí ìyẹpẹrẹ so tọ́lọ́run bá sọ pé òun fi nǹkan ṣe fìtínà fún wa so òun fi ṣe test òun fi ṣe fún wa a gbọ́dọ̀ gbìyànjú láti pass so interactions wa láàrin ara wa test ní ọ̀dọ̀ Ọlọ́run ọba subhanahu wa ta'ala ibi tá a ti fẹ́ derive principle yìí nínú Suratul Furqan aya twenty láti fẹ́ derive insha allah ta'ala ọlọ́run bá subhanahu wa ta'ala ń sọ fún wa nínú aya nínú 20 aya verse 20 nínú suratu nínú suratu al-furqan nígbà tí ọlọ́run bá ń sọ ní fún anábíwá muhammad sallallahu alayhi wa alihi السلام عليكم وعليكم السلام يا شيخ انا صحيح نبغى نبدا من دي إيه، إيه، نعم سورة الفرقان بلاتي فيها جو برنسيبو الله بان صفى النبي صلى الله عليه وآله وسلم إنه آية برنسيبو وما أرسلنا قبلك من المرسلين إلا إنهم ليقولون الطعام ويمشون في الأسواق وجعلنا بعضكم لبعض فتنة أتصبرون وكان ربك بصيرا ọlọ́wọ́n ni wọ́n máa arsalna qablaka minal mursalin olùwà ni àrán síwájú wa nẹ́bí àwọn òjíṣẹ́ illa innahum la yakuluna ta'am bí kò ṣe pé àwọn náà ń jẹ bí wọn náà ṣe ń jẹ wa yamshuna fil aswaq àwọn náà dẹ̀ rìn lọ sọ́jà láti lọ gẹ́ẹ̀tì nǹkan tí wọ́n bá nídìí àyà yìí ọlọ́run bá subhanahu wa ta'ala ọlọ́run bá sọ fún anabi wa muhammad ní rẹ́spọ́nsì sí ọ̀rọ̀ àwọn kẹfìrí tán fìl pé <clears throat> ó wà ridiculous fún status anabi tó bá yẹ pé anabi ọlọ́run bá ní nítòótọ́ kò yẹ kó máa lọ sọ́jà láti lọ get àwọn nǹkan àwọn items to need ó yẹ kí gbogbo nǹkan kó máa wá fún láti sánmà ọlọ́ba nílẹ̀ wa ma arsalna qablaka minal mursalin olúwa ní àrán síwájú rẹ̀ nínú àwọn òjíṣẹ́ illa innahum la yaquluna ta'am bí ó ṣe pé àwọn náà <clears throat> wọ́n máa ń jẹun wa yamshuna fil aswaq àwọn náà máa ń lọ sọ́jà láti lọ gbọ́ bùkátà wọn wa ja'alna ba'dakum li ba'din fitna olúwa ní a fi yín ṣe fìtínà fúnra yín ni a fi àwọn apá kan ṣe fìtínà fáwọn apá kan àtẹ̀sìbẹ̀rún ṣe ẹ lè mú sùúrù bíi wakana rabbuka basira ọlọ́run ọba rẹ gbogbo nǹkan pátá ló ń rí tí ò kù ẹyọ kan so ibi tí mo ti yọ píríncípù yẹn ò ní pé waja'alna fitna ọlọ́run ọba subhanahu wa ó ní a ṣe àwọn apá kan yín ní fún àwọn apá kan yìí tá a bá bá a ṣe lò lé ayé a máa jẹ́ fìtínà fún ara wa ni olúwa ní àtẹ̀sùlérò ni olúwa ní ẹ̀mú sùúrù ẹ̀sẹ̀ sùúrù nítorí pé ọlọ́run bá subhanahu wa ta'ala orí gbogbo nǹkan láre tán Ibn Kathir alayhi rahmatullah nínú tafsiru wọn nígbà tí wọ́n ń ṣàlàyé ayá yìí wọ́n ní gbólóhùn ọlọ́run bá tó sọ pé waja'alna ba'dakum li ba'din fitna àtẹ̀sùlérò wọn ní túmọ̀ ẹni pé ìtẹ̀bẹ́rùnà bàdọ́kùn bíbáàd a fi àwọn kan ṣe trial fún àwọn apá kan a fi àwọn kan a fi ṣe test fáwọn kan wàbàlẹ́wùnà bàdọ́kùn bíbáàd a fi àwọn kan ṣe àdánwò fáwọn míì lè náà lẹ́mọ̀ mọ́ ń yọtí mímọ̀ yàsí ká lè mọ̀ ta ni ó tẹ̀lé àṣẹ ọlọ́run ta ni ó yapa àṣẹ ọlọ́run wàlídà kọ́ọ́l àwàlíhàdà kọ́ọ́l wọn nítorí ẹ̀ lọ́lọ́run sọ pé atẹ́sibẹ̀rọ̀ ṣẹ́ẹ̀lì mú sùúrù. وكان ربك بصيرا طريق سنك طالما بوري الإمام البغوي عليه رحمه الله إذا طبعا نتوعي إنه تفسيره وأنا وقال ابن عباس وأنا عبد الله بن عباس رضي الله تعالى عنه وأنا صحيح ìtumọ̀ rẹ̀ ni pé ja'altu ba'dakum bala'an li ba'din litasbiru ala ma tasma'una minhum wa tarawna min akhlaqihim wa understanding àyà yìí onípe ọlọ́ba sọ pé ja'altu ba'dakum bala'an li ba'd mo fi àwọn apá kan ṣe àdánwò fáwọn apá kan litasbiru ala ma tasma'un kẹ́ lè farabalẹ̀ tẹ́ bá ń gbọ́ tó wà disgusting nǹkan tó wà tó tó tó tó tí ò wà pleasant tẹ́ bá ń gbọ́ nípa yín wa tarawna min akhlaqihim nǹkan tẹ́ mọ̀ rí nínú manners nínú attitude àwọn èèyàn watattabi'ul huda kẹtẹ̀lé ìlànà ọlọ́run ọba kí ni ìlànà ọlọ́run ọba atasbirun ọlá ní ẹ ṣe sùúrù pẹ̀lú ra yín kò ṣeé ṣe kẹ ẹ ní perfect relationship kò ṣeé ṣe kẹ ní perfect interaction àwọn ibi tó kù sí yẹn waja'alna ba'dakum li ba'din fìtìnà ọlọ́ba fi ṣe fìtìnà fún wa ni al-imam al ìgbà táwọn náà ń ṣàlàyé wọn ni waja'alna ba'dakum li ba'din fitna wọn ni ọlọ́run ọba subhanahu wa ta'ala ó sọ pé a fi àwọn apá kan ṣe fìtínà fáwọn apá kan atasbirun ṣe ẹ lè mú sùúrù bí ayé inna dunya daru bala'in wa imtihan wọn ní tùmọ̀ ẹni pé ilé ayé ilé àdánwò ni ilé àmì wò ni farada subhanahu wa ta'ala an yaj'ala ba'd fitnah liba'd على الأموم في جميع الناس. an-nas ọlọ́run wa máa máa fẹ́ fi wá ṣe fìtínà fúnra wa nílé ayé mu'min wa káfíìr mu'minu àti kẹfẹ́rí á jẹ́ fìtínà fúnra wa fasahihu fitnatun lil marid ẹni tó lálàáfíà yóò jẹ́ fìtínà fún ẹni tí ó rẹ̀ lọ́nà wo èèyàn méjì tí wọ́n ti jọ ń ṣe dáadáa tẹ́lẹ̀ so nígbà tó bá di pé ẹnìkan ó bá rẹ̀ ẹ́ ọ̀rẹ́ tó rẹ̀ ó máa pick offence nínú pé ẹni wá wo òun adequately àbí kò tiẹ̀ wá wo òun bí ti wọlé kó má adépẹ́fà sahih ẹni tó lálàáfíà fitnatun lil marid yóò jẹ́ fitna fún aláàrẹ̀ wal maridu fitnatun lis sahih ẹni tóun náà tó rẹ̀ yóò jẹ́ fitna fẹ́ tó lálàáfíà bóyá èèyàn léèyàn lọ hospital èèyàn ní bàbá ó ní màmá tó jẹ́ pé ó ní prolonged illness ẹ ti wà ń bẹ̀ iṣẹ́ yẹn gan ti fẹ́ dàrú olúwa ni wàjà alìnà ba'dakum li ba'din fitna olúwa ni a fi àwọn kan a fi ṣe fìtínà fún yín ni ẹni tó jẹ́ pé òun kò rẹ̀ ẹni tó já láàárẹ̀ ó jẹ́ fìtínà fún lọ́nà o kò ní lè ṣe tiẹ̀ mọ́ torí pé ó ní láti tẹkẹ aláàárẹ̀ rẹ̀ ẹni tó tó já láàárẹ̀ sàyẹ̀wò náà jẹ́ fìtínà fọ́ náà pé ṣé kò yẹ kó ti wà ń bí kálukú máa pick offence pẹ̀lú ra wọn olúwa ni àtẹ̀sùmẹ̀rún ẹ ṣe ni o wàlgọ́ní yóò fìtínà tún lè fàkìr ẹni tó ní láárí ọlọ́run fi ṣe fìtínà fẹni tí kò ní ẹni tó náà ò ní yóò jẹ́ fìtínà fẹni tó ní pé ah, ah, ó wá lánàá ó wá ń jẹta ọlọ́run ni àtẹ̀sùmẹ̀rún ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ mú sùúrù. والفقير الصابر fìtínà tó lẹ́lùgọ́nì wọ́n ní kódà ẹni tó jẹ́ pé aláìní ni tó wá ní sùúrù tó látẹ̀mára fìtínà ìlọ́nà ó jẹ́ fẹni tí ó jẹ́ pé òun ni torí pé kò ní fura lọ sọ́dọ̀ ẹ̀ kò ní fọkàn sí títí ẹ̀ wọ́n lè jọjọ́ rẹ̀ wọ́n lè jọjọ́ mọ̀ ẹ̀yà bọ̀ torí pé ó látẹ̀mára ọlọ́bó fi ṣe fìtínà fún un ó ní wàmánà hàdà wọ́n ní túmọ̀ eléyìí anna kulla wahidin mukhtabarun bi sahibi kálukú wa ọlọ́run bá ń fi wá ṣe fìtínà fúnra wa falgani mumtahanun bil faqir wọ́n ní ẹni tó ní ọlọ́run bá fi aláìní ó fi dán wò ni àléyìí an yuwasiyahu wala yaskhar minhu wọ́n ní kó kó mọ bí ó ṣe fàmára kó mọ fi ṣe yẹ̀yẹ́ wal faqir ẹni tí ò ní mumtahanun bil ghani ọlọ́run bá dán wò pẹ̀lẹ́ tó nínú àléyé aláya sódà kó má ṣe kéétà rẹ̀ wàlà yáàkù mínú ìlànà àtọ̀ kó náà kó má gba nǹkan kan lọ́wọ́ ẹ̀dùn tó bá fún lọ wà á yẹ́sì bẹ̀rọ̀ kó ló wá ṣídìmí ó má alàlhàkì kó ní kálukú wọn kan ṣe sùúrù lórí òdodo kama qala ta'ala fi mana atasbirun olùwani ṣé wàá lè mú sùúrù ya'ni ala al-haq tabaníkẹ́ mùsùlùmí náà lórí òdodo ni o kò ń ṣe pé tẹ́nìkan bá ń oppress ẹnì kejì àbí tó fẹ́ mọ tó fẹ́ mọ àtáàkì ẹnì kejì emotionally pé a condone ẹ̀ láà ọ̀làní ala al-haq lórí òdodo ṣẹlẹ̀ mùsùlùmí wọn ni wa ashabul balaya yaqulun lima lam àwọn tán wà nínú àdánwò kan àbí kejì wọ́n máa sọ pé kí ló fà tọ́lọ́run fún wa lálàáfíà wàlẹ àmà yaqul ẹni tó ń fọ́ lójú yóò mọ sọ pé limalama uj'al kalbasir kí ló fà á tẹmí inú orí náà wàá kàdà sahibu kulli afatin bẹ́ẹ̀ náà ni gbogbo ẹni tí ó bá ní àlàáfíà nílé ayé so n tí a fẹ́ lò ní principle bí ni pé kò sí bá a ṣe fẹ́ interact tí àyè máa ní fìtínà ní àárín ara wa fasahihu fitna lil marid ẹni tí ó jẹ́ aláìní ẹni tó lálàáfíà àdánwò ni fẹ́ni tí kò lálàáfíà torí pé expectation ẹni tí ò lálàáfíà ó ti pọ̀ jù bákan náà ẹni tó náà lálàáfíà àdánwò ni àdánwò ni Ọlọ́run bá fi aláàárẹ̀ ṣe fún torí pé yóò dínà yẹn lọ́pọ̀lọpọ̀ àwọn movement àbọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan míì tó fẹ́ ṣe bẹ́ẹ̀ ni algoniyu wal faqir ẹni tó ní àtẹni tí ò ní gbogbo àwọn eléyìí nínú àwọn nǹkan tí a máa pàdé ẹ jẹ́ ká wo inú hadith Ànábì Muhammad sallallahu alaihi wa sallam ká dẹ̀ consider àwọn tá a pè ní al-amthilatu at practical examples fún principle yìí inú Sunan Tirmidhi Ànábì Muhammad sallallahu alaihi wa sallam sọ fún wa nínú hadith Abdullahi ibn Umar. أنا بني المسلم الذي أو المسلم الذي يخالط الناس ويصبر على أذاهم أنا بني المسلمين تون interact pẹ̀lú àwọn èèyàn tó wá máa ń ní sùúrù pẹ̀lú inadequacies wọn خير من المسلم الذي لا يخالط الناس ó dá olóore lọ́dọ̀ ọlọ́run jẹni tí kò kí ń interact lọ wala yasbiru ala adahum kò dẹ̀ kí n lè mú sùúrù lórí inadequacies àbí excesses àwọn èèyàn ó túmọ̀ sí pé anábì ń ṣàlàyé fún wa pé kéèyàn má ti torí pé èèyàn rí disappointment lọ́dọ̀ àwọn èèyàn kéèyàn wá withdraw so eléyìí nínú example ni nínú àdìsí anábì wa Muhammad sallallahu alayhi wa sallam ẹlẹ́ẹ̀kejì tábàwọ̀ hadithi èyí tí Abdullahi bin Mas'ud gbà wá lọ́dọ̀ alimami Bukhari bákan náà ó ní àwọn èèyàn kan wọn wá bi anabi wa muhammad sallallahu alayhi wa sallama wọn bi ní nǹkan anabi fún wọn thumma sa'aluhu fa'atahu wọn tún béèrè anabi sallallahu alayhi wa sallam anabi tún fún wọn so ó nígbà tó di pé in tó wà lọ́wọ́ anabi tán pírọ́blẹ́mù tẹ̀ tó ní máa ní nìyẹn ẹni tó ní àwọn èèyàn ò máa fọkàn sí lára wọn àdẹ mọ bóun náà ṣe ní tó kálukú máa make a demand kálukú máa make a request Amusoro náà ni tá a bá ti tá a bá ti ẹ̀ ní a gbọ́dọ̀ polite pẹ̀lú àwọn èèyàn nítorí pé àwọn ò ní wíṣì káwa náà wà ní situation ẹnìyẹn ẹni tá a rẹ̀ bá ń ṣe tó bá jẹ́ pé ó bá ń kanra àmùsùrù pẹ̀lú ẹ̀ náà ni nítorí pé àárẹ̀ tó ń ṣe ló jẹ́ kó máa kanra ẹni tó ní láárí kò sọ́gbọ́n ẹni tí ò ní láárí ó kanra mọ́ olúwa ní àtẹ̀sípírò ẹ̀mú sòrò torí pé nínú hadithi ó ní inna nasan min al-ansar sa'alu rasulallahi fa'atahum thumma sa'aluhu fa'atahum àwọn èèyàn kan béèrè nǹkan kan lọ́wọ́ anábì muhammad anábì fún wọn wọ́n tún béèrè anábì tó fún wọn thumma sa'aluhu fa'atahum wọ́n tún béèrè anábì tó fún wọn hatta nafida ma indahu tí gbogbo nǹkan anábì ní tó fi tán faqal anábì sallallahu alaihi wasallam sọ pé ma yakunu indi min khairin falan adẹ̀kírọ̀ ankum arábì tí n bá ṣe ní mi ní ṣaláì má máa fún yín gbogbo dáadáa tó bá kù máa máa fún yín ní tí mo fẹ́ lò ń bí ni pé anabi sallallahu alayhi wa sallam anabi wa upset pẹ̀lú request alimami shafi'i rahimahullah ta'ala nínú ọ̀rọ̀ rẹ̀ kan ó ní iná àti ìdárí ilẹ̀ man jaa yas'aluni ma laysa indi lamin idal musibati ó ní explanations tí mo fẹ́ fún ẹni tó rò pé mo ní tó wá ń bi mí fún assistance tí n bá tilẹ̀ offer ẹ̀ ó ní excuses tí mo fẹ́ fún ẹni yẹn lamin idel musibat inú situation tó máa ń bà mí nínú jẹ́ tó jẹ́ musiba fún mi jù kò ní ẹ̀ ibi tí mo fẹ́ lọ àtọ́sí rẹ̀ tí bá fún un kò sí bá ṣe máa ní interaction with the tí ò ní máa sí kí ló ń ṣẹlẹ̀. afọ ṣe kànú mo fẹ́ try láti connect pẹ̀lú zoom ni but mo ti mú to mic. kò sí bá ṣe máa ní interaction pẹ̀lú ra wa tí kò ní máa sí challenges torí pé Ọlọ́run subhanahu wa ta'ala qasama baynakum akhlaqakum kama qasama bainakum arzaqakum ọlọ́run bá vérì ìwà wa gẹ́gẹ́ bó ṣe vérì eh, resources wa náà ni bó ṣe vérì means wa amusoro ni abdullahi bin Mas'ud radiyallahu anhu inú sahih bukhari oní qasama nabiyu sallallahu alayhi wa sallam qasama oní anabi pé nkankan faqala rajulun arákùnrin kan sọ pé inna hadhihi la qismatun ma urida biha wajhullah ó ní nǹkan tí wọ́n pè yìí à wọn àgbèrò ojú ọlọ́run ọba lórí ẹ̀ ìtumọ̀ ẹni pé kò sí justice ibn Mas'ud sọ pé fa akhbartu nabiyya sallallahu alayhi wa sallam fa ghadib òun á sọ̀rọ̀ ifá nàbí ànábì wa bínú hatta ra'aytu al-ghadaba fi wajhihi ó ní ojú ànábì gan ìbínú wà mẹ́ faqala ànábì ni yarhamullahu Musa laqad udhiya bi akthar min dhalika fa sabara arábìnrin kọ́ lọ́nkọ́ kẹ́ anábìwá Musa wọ́n ti fi ìnira tó jù bẹ́ẹ̀ lọ tó ń ti bẹ́ẹ̀ ó mú sòrò so ìtẹ́lẹ̀ yẹn ń sọ fún wa ò ní pé a máa ní encounter pẹ̀lú ra wa a dẹ̀ máa rí reasons láti rí the other side àwọn èèyàn a mú sòrò pẹ̀lú wọn àfọ́jọ̀gbọ́n ó ní fa innaka in talabta wa'lam bi annaka in talabta mu'adhaban rumta shatat. من ذا الذي ما سأقطن ومن له الحسنى فقط ẹni tó bá ń wá ẹni tó jẹ́ pé kò lábà wọn ẹni tí ò lè rí lòun wá من ذا الذي ما سأقطن ta lẹni tí ò ní tó ṣe ní bàjẹ́ rí àbí bàjẹ́ mi ti ń bẹ lára rẹ̀ ومن له الحسنى فقط ta náà lẹni náà tó yẹ pé ta bá bá a dìlù ní gbogbo ọjọ́ ayé wa a ní rí disappointment a ní rí nǹkan kan tí ó bá wà ní dúnjẹ́ nínú nínú nínú nínú sísítẹ́ẹ̀mù rẹ̀ ṣáwà gan rí bẹ́ẹ̀ so principle ò ní pé principle fún àlàkọ́tìlì jẹ̀mílà ni àlàáfò máa padà wá síbi yẹn later náà as a principle kama káwa overlooking káwa tolerant àtẹ̀sùn ìròhìn ẹ̀já mú sọ̀rọ̀ nínú fámìlì anabi sallallahu alayhi wa sallam anabi la yafraku mu'minun mu'minatan kí ọkùnrin kan anabi ní kó má separate pẹ̀lú ìyàwó ẹ̀ in kariya minha khuluqan radiya minha akhar tó bá rí nǹkan kan tó ń ṣe tó kù díẹ̀ káàtó yóò rí sáìtì yìí tó jẹ́ bó wà praiseworthy àtẹ̀sìpìrún olúwa ní ẹ̀mú sùúrù ni ẹ̀ má fàájà nínú ẹbí náà bákan náà àdìsí àbí rẹ̀ rọ̀ ó ní arákùnrin kan wá bá nàbẹ̀wá Muhammad ó ní inna li qaraba asiluhum wa yaqta'uni arákùnrin ni mo ní àwọn fámìlì tó jẹ́ pé mo máa ń mo máa ń ṣe dáadáa sí wọn àwọn máa ń kọ́ tì mí wa usin ilayhim wa yusi'una ilayya mi máa ń ṣe dáadáa àwọn máa ń ṣèbàjẹ́ wa ahlumu anhum wa yaj'aluna alayya èmi máa ń mú sùúrù máa ń tọ́lọ́rẹ́ tiwọn àwọn wọn ní wọn wà tolerant sí mi faqal ànábì ní la'in kunta kama qulta tó bá kó bó ṣe wí náà ló ṣe rí fakaannama tusifuhum almal ó dàbí ìgbà tó ń bu eru jóná eru gbóná tó ń bu lù wọn ni wala yazalu ma'aka minallahi dhahirun alayhim ma dumta ala dhalik ànábì ní wala yazalu ma'aka minallahi dhahirun ànábì ní rí máa rí kun lọ́wọ́ ọlọ́run lórí àwọn ẹbí yẹn máa dùn tà aládàálẹ̀ tó bá ti ń ṣe bẹ́ẹ̀ lọ. ó túmọ̀ sí pé ìyẹn lè wà nínú ẹbí the fact pé inú ẹ̀yin ọmọ bàbá àtẹ̀yin ọmọ ìyá ìwọ ló dáa jù ìwọ lọ́lọ́run bá bù láṣìírí jù kò sọ́gbọ́n bó bá ṣe rí kó máa ṣe tó náà envy lè máa wáyé atẹ́sipirún ọlọ́ba ní ká mú sòrò òun ni. hadith Ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam kan wà nínú sunan Tirmidhi bọ́dọ̀ ẹgbẹ́ àwọn afá ẹnu wọn ẹnu ọ̀rọ̀ pọ̀ lórí hadith yẹn bóyá tó súnmọ́ jù náà ni wallahu alam alhadith hasanun li ghairi hadith tó lálàáfíà tó ṣe lónìí anas bin malik radiyallahu anhu ó ní kánà akhawani kánà akhawani ala adi nabi sallallahu alayhi wa sallam ó ní ọmọ ìyá méjì kan wà láyé anabuwa muhammad tó jẹ́ pé fakana aduma ìyá ti nabi ẹnìkan nínú wọn ó máa ń wà lọ́dọ̀ anabuwa muhammad wal akharu yahtarif ẹnì kejì òun máa ń lọ ibi iṣẹ́ ó máa ń ṣiṣẹ́ oníṣẹ́ tí máa ń ṣe fashaka al-muhtarifu akhahu ila an-nabi sallallahu alayhi wa sallam èyí tó wá máa ń ṣiṣẹ́ tó máa ń ṣe wàhálà yẹn ó wà lọ fi ẹjọ́ ọmọ ìyá rẹ̀ kejì tó jẹ́ pé òun kàn máa ń lọ sọ́dọ̀ ànábì lọ kẹ́kọ̀ọ́ òun ṣiṣẹ́ ó túmọ̀ sí pé ẹnìkan ló ń gbé bùkátà àwọn méjèèjì ẹni tó ń gbé bùkátà yẹn ó fi wá jọ bí ẹni pé ó ti sùn ó wá bá anabi wa muhammed anabi ni la'allaka turzaqu bihi la'allaka turzaqu bihi <clears throat> ó mà bóyá ó wà lára tọ́lọ́run rò mẹ́ lára tó fi ń rí i ṣe yẹn ò ní mo fẹ́ ká fi parí ẹ̀ gbogbo àwọn tá à interact pẹ̀lú gbogbo àwọn tá à ń díl pẹ̀lú ẹ jẹ́ ká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú wọn làálàkà tó ń zakobèhì ó ṣeé ṣe nígbà míì kó jẹ́ pé tiwọn ó wà lára ti ọlọ́run ọba subhanahu wa ta'ala tó fi ń gbàdúrà wa waja'alna ba'dakum li ba'din fitna atasbirun wa kana rabbuka basira wa sallallahu wa sallam wa barak ala nabiyyina wa alihi wa sahbihi ajma'in السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته جزاك الله خير نعم. جزاك الله بركة بارك في كوني بيري بارك أبي إن تعتني لتالي أما كشكو نسكوان ẹ jẹ́ kí n wò bóyá kan mú wá nú um, àwọn tá a bá ń béèrè lè báyìí ti wo um, ti wà fún questions tó ti wà nílẹ̀ tẹ́lẹ̀ orí kan ní àná méjì. No. Abu Israel tó bá rí any question bẹ́ẹ̀ I can't. Naam Sheikhana, mo ti mo rí question. Bárakàlá, tafaddalu. Naam, ṣé kí ka Sheikhana? Naam, tafaddalu. Naam, wọ́n ní pé ìbéèrè àwọn dóná méjì ní tó tẹ̀léra wọn, but kan nínú rẹ̀ wọ́n ní pé ṣé ó dáa fún sísá láti máa fi apá kan lára rẹ̀ kó máa fi hàn tó fẹ́ fẹ́ Wọ́n ní pé tó bá fẹ́ ṣe bẹ́ẹ̀ nítorí náfọ̀rù ọjọ́ kan pé ṣó tún wá lè máa tún picture skin ara rẹ̀ kó tún máa tún send sí ẹni náà. Kó máa expose a part of her body sọ́kùnrin tó fẹ́ fẹ́ àbí. Naam, Sheikhan. Naam, hada haram, haram lele. Ẹni tí khitba wà fún marriage proposal kò ní pé kí ọkùnrin kó rí obìnrin tó fẹ́ fẹ́ níbàámu sí àdìsí Jábìrù bin abdullah radiyallahu anhu tánàbí sọ pé idha khataba ahadukum imra'a fa in istata'a an yanzura minha ila ma yad'u ila nikahiha falyaf'al anábìnrin tó bá fẹ́ propose obìnrin kan tó bá ní wè láti wo nǹkan tó máa entice kó wo tabara tí a ti ṣàlàyé nínú kíláàsì <clears throat> Baytun Mubarak ipe ọ̀nà méjìlá nígbà ṣẹlẹ̀ ìmọ̀ ká ṣe kó wà coordinated ìmánà pé a máa rí sísá yìí ní àkàtà àwọn tí wọ́n jẹ́ òbí ẹ̀ àbáwọn tí wọ́n jẹ́ <clears throat> alámòjútó ẹ̀ àwọn guardian ẹ̀ tẹ́ yẹn ó máa wà coordinated our supervised tàbí kó jẹ́ pé a máa wò without our knowledge eléyìí sì ṣe fáwọn tó jẹ́ pé wọn tí mà wọ̀ nìkan nínú àwọn obìnrin wa a wò tí onímọ̀ pé àwọn òun níbàámu sí ọ̀rọ̀ Jábìr bin Abdullah tó sọ pé fatazawajtu imra'atan min al-ansar òun láìkó obìnrin kan náà ansar fakuntu atakhabba'u laha òun máa ń háìdì fún hatta ra'aytu ma da'ani ila nikahiha fatazawajtuha tó ń fi wà enticed tó ń padà wá fífẹ́ eventually. Naam, kí wá ní ọkùnrin ó wù? Khilaf ó wà láàrin àwọn onímọ̀. Èyí tó súnmọ́ òdodo náà jùlọ, ò ní pé èyí tó pọ̀ jù nínú nǹkan tí ọkùnrin máa ń wò iná lẹ́nìyàn wò òun náà ni ojú àtọwọ́ ẹ̀ tó bá wà supervised kò sí nǹkan tó burú kó rí more than that nínú àwọn nǹkan tí ó lè rí bóyá bí ọrùn àbí ibi ẹsẹ̀ rẹ̀ so tó jẹ́ pé kò kàn ní ká aṣọ sí òkè gbogbo area itan rẹ̀ mọ́ orúnkún rẹ̀ ó lè wà covered but irú eléyìí kò kí ń ṣe nǹkan tá a máa ń send ní pictures ra wa yóò jẹ́ nǹkan tó máa wà coordinated pẹ̀lú àṣẹ òbí àbí àwọn tí wọ́n jẹ́ alágbàtọ́ tó ń mójútó obìnrin yẹn eléyìí ó lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tó bá yẹ tó jẹ́ pé ó ní ó ní demand tó wà tó wà extreme it has to be coordinated so but a ti mọ̀ náà gẹ́gẹ́ bí àlàyé tó ti wá with the moment tí ọkùnrin bá ti make opinion ok ẹni yìí mo like kò sí interaction kankan tó yẹ kán máa ní mà títí tí ó fi di ẹ̀yìn akdonika eléyìí nínú àwọn nǹkan tó yẹ ká correct nínú vices tó ń lọ láwùjọ ẹ̀sìn so sọ pé kóbìnrin kó máa interact pẹ̀lú ẹ̀kan jọ máa ṣe bí lọ́kọ láyà nítorí pé proposal wọn ti wọ̀ ọlọ́run bá ló mọ ọlọ́run bá ló mọ tí ó jàtúbọ̀tán proposal yẹn ẹ láti act decently man hala hawla alhima waqa fi ẹni tó bá ń ṣeré lẹ́gbẹ̀ẹ́ ọgbà tọ́lọ́run ní ká má wọ̀ ẹni yóò wọ ọbẹ̀ o so in essence haram ni khilaful muru ani èèwọ̀ ni àìlọ́mọlúàbí ni àìpé orí ni fún ọkùnrin láti máa dìmáàndì píkṣọ̀sì ara obìnrin àìpé orí àìlẹ́sìn tó onífóbìnrin náà kó náà ti wà carried away láti máa send irú ẹ sọkùnrin tó jẹ́ pé kò tí kò tí ṣe ákídù pẹ̀lú ẹ so barakallahu fikum abẹ́lẹ́ ọba subhanahu wa ta'ala kó láwa níbi gbogbo fitan mazaro min a wa ma batan assalamu alaikum wa rahmatullahi wa barakatuh alaikum salam wa barakatuh نعم جزاكم الله